Chano is a go. Escobar is a go. Toros is a go. Naira Mali is a go. Olosho is a go. Sayinadin is a go. Is a go. Is a go. Is a go. Is a go. Is a go. Is a go. this is a go. How much you want better, this is a go. don't pass the ball, this is a go. The match is a go. Left it to Kai is a go. Forward, one is a go. So what if it's penalty is a go, go. Ibo Beckham is a go. Cash is a go. YBN. <laughs> ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa lórí ọ̀dàn pẹ̀lú ọmọ yín afis oyèbámijì ẹ fìdí lápèrè kẹ́ ẹ bá wa ká lọ. Nigeria is a go Okájúmọ́s is a go Imaka is a go gbèsènu díẹ̀ is a go pa ẹnimi tọ́ba bẹ́ẹ̀ is a go kiri up is a go ṣàkúṣàkú is a go. ṣó ti bẹ̀rẹ̀ ṣó ti dé ṣó ti dé ṣó ti bẹ̀rẹ̀ mo tún ti dé mo ṣe dé mo ti dé bí ìṣe mi ẹ mọ̀ pé ńlọkọ ìlódò eré ìdárayá yìí náà ni iṣẹ́ tí mo wùyàn láàyò. gbàbí mọ́ gbàbẹ̀ gbàbẹ̀ mọ́ gbàbí kó ṣáà ti gbàbì kan jáde ni o ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ ṣé orí bẹ́ẹ̀dì lẹ́yìn ṣì wà ní sẹ́yìn ti wà lẹ́nu ọ̀nà ẹ ti wà lójú ọ̀nà ibi tẹ́ ń gbà lọ ibi iṣẹ́ yín ni. kò sí wàhálà akẹ́sà àti máa gbọ́ wa kẹ́ ẹ ti máa kọ̀nẹ́ẹ̀tì pẹ̀lú wa ni etí tẹ̀ sì fi ń gbọ́ wa ò ní di o mi ò ní wá yín tì lápá bí lápá tọ̀hún yẹn ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín afis ọmọ oyè bámijí náà ni mo tún ti dé bí mo ṣe máa ń dé mo ti kó wá bí ìbà kí n tún wá máa kù sí yín lára kí n máa fi sí yín lára. ẹ gbádùn mi tó bẹ́ẹ̀ bó ṣe gbádùn sìká wọ́n ṣe ń gbádùn ẹ̀sìn kí lórí káfáàsì. ètò lórí ètò yín náà ni lórí ọ̀dàn lórí ìkànnì Fountain FM. special edition ni tòní máa jẹ́ níbi tí màá ti àwọn tí mo gbé wá pẹ́ sórí ètò lónìí torí kì í ṣèmi nìkan mo wá àwọn tá a jọ wá èèyàn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù bíi mẹ́ta ni wọ́n wọn ò wá wọn fi síra wọn lára wọn ò wá fà jùlọ hanra wọn lórí ètò lónìí ẹ̀yin náà ti rí pé special edition irú eléyìí ò tí mi ì tí ì wá rí. ẹ mọ̀ pé tí ó mọ̀ múnú yín dùn tí ó mọ̀ satisfy yín náà lèmi máa ń fẹ́ ṣe fún yín. ẹ rántí pé eré là ń fọmọ ayò ṣe kì í ṣe pé akànwá pé láti wá jà àbí pé kínní láti mú ara wa láti mú ara wa yá náà ni láti mú ara wa gbá Wálé Ògúnṣọlá ó wà pẹ̀lú mi nílé agbára ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United ni. Go. mr moshood abiola àwọn náà wà pẹ̀lú wa ń bí wọ́n wà pẹ̀lú wa ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù liverpool ní never walk alone àti ìmọ̀ bóyá wọ́n walk alone ní eh, inú season tá a wà yìí. mr eh, Adebayo, gavar àwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù chelsea ni wọ́n àwọn náà gba champions league tó kọjá inú wọn ń dùn wọ́n ń gara ṣùgbọ́n season míì la wà season míì ti bẹ̀rẹ̀ báyìí wọ́n sì ti ń bẹ̀ síra wọn lára wọ́n ti ń mú síra wọn lára so mo wá gbé wọn wá láti wá yànnà náà ẹ̀ ká wo bí àbálọ àbábọ̀ season yìí bí ó ṣe jẹ́ ká fọ̀ ká tẹ̀ báwọn iléèbó ṣe máa ń pè é sẹ́mi pé gbogbo ọ̀yà ní pé rẹ̀ lójú èmi even àwọn master gan àwọn ọmọ gbàgbọ́ àwọn master gan wọ́n láwọn làwọn ó gbàfe kò sẹ́ni tí ò ní sọ pé òun lòún gbàfe mi ì ṣe ẹ̀yẹ mi kàn sọ tìdó mi ni o àgẹ́sà àlùwàlá ọ̀rẹ́ mi tòótọ́ ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Astar. opó àtẹ̀mọ́ra o àfi ọsẹ yẹyẹ àyìn náà ni ẹkú gbígbá bóòlù ẹ ti wá ṣe lópin ọ̀sẹ̀ ń Man City ẹkọ apẹ̀rẹ̀ ẹ fi kógò lọlé. ó mọ̀ lágbára o ẹ nítorí àsìkò wa ẹ jẹ́ kí a máa gbé àwọn àlejò wa ká máa bá wọn sọ̀rọ̀ ọ̀gbẹ́ni wálé ògúnṣọlá ẹ bá bá àwọn ẹ kí àwọn aráalé. ẹ káàárọ̀ níbikíbi tí ẹ ti ní àǹfààní àti mọ gbọ́ wa inú ilé lẹ́yìn wà ní inú mọ́tò láti mọ lọ bí sẹ́lẹ̀ wa ni ẹ̀yin tẹ́ ẹ ti dọ́fíìsì yín náà ni ẹ káàárọ̀ o a tó ti wà lórí ètò wa o orúkọ tèmi ni ọ̀gbẹ́ni ògúnṣọlá ọláwálé o mo jẹ́ ẹgẹ́ mo jẹ́ ẹ̀hún ìkan lára àwọn olólùfẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United tọkàntọkàn ni o. a ti mọ̀ a ti mọ̀ pé tọkàntọkàn náà ni ẹ mọ̀ ẹ mọ̀ ẹ mọ̀ wulẹ̀ describe ara yín a ti mọ̀. ọ̀gbẹ́ni Moshood Abiola ẹ bá wa kí àwọn aráalé. ẹ kú ojúmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa gbé tó lórí ọ̀dàn orúkọ tèmi ni ọ̀gbẹ́ni Moshood Abiola tí mo jẹ́ olólùfẹ́ ọmọ Liverpool never walk alone àti mọ̀ bóyá ìwọ kèlò nínú season tá a wà ní. ó dìgbà tí season bá parí ká tó mọ̀ àmọ́ àgbà àmọ́ ẹ̀gbọ́n. ọ̀gbẹ́ni Gafar Adébáyọ̀ ẹ bá wa kí àwọn aráalé. ẹ kojúmọ́ o kó àtàárọ̀ orúkọ tèmi ni Adébáyọ̀ Abdulgafar ọmọ agbábọ́ọ̀lù Chelsea tẹ̀mítẹ̀mí àti rí yín torí pé ẹ gba Champions League inú yín ṣáà ń dùn kò sí wàhálà á wo nǹkan tí ó padà ṣẹlẹ̀ ìgbà tí season yóò bá parí wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti dẹ́wọ́n síra wọn. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ ní àti ọ̀dọ̀ Chelsea àti Liverpool ìdíje òpin ọ̀sẹ̀ tó kọjá ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool tóun ti bí Chelsea ṣe gba yellow card ẹ eh, padà rí wọn nà kí ẹ eh, tán ṣe gba red card ẹ eh, padà rí wọn nà kí ni kí ni nǹkan tó ṣẹlẹ̀ gbogbo wa náà la a mọ̀ pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea rẹ́kàdì náà mọ̀ gbájú ẹ rí bí James bó ṣe gba rẹ́kà tó fọwọ́ kó bọ̀ tó fẹ́ gò lójúlé tí atọ́kùn díje fún ní káàdì jáde kò lórí pápá àti gbàǹbà yìí gbogbo àwọn Chelsea tó fi mọ́ Lukaku gbogbo wọn náà ti lọ ń gbá dìfẹ́ndà ẹ rí i pé kípa àwọn olúwayé big towel bíi ṣọ́ọ̀tì mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló ṣèfù lọ́jọ́ ká kí kípa wọn gidigidi fún iṣẹ́ takuntakun tó ṣe lọ́jọ́ tó bá jẹ́ aráabí ni sabalaga àtàrin làwọn ọmọ mi ò ti mọ gbà fún un tí ó máa eh, wọlé sọ̀rọ̀ eh, sínú àwọn eh, wa. Mr. Gavar ẹ gbọ́ hmm. ṣé wọ́n ní ẹni àríwòye pé àbí excuse pé à pé torí pé gba red card pé kìnnìkan kìnnìkan pé ẹ̀yin gan kálẹ̀ gba red card ṣẹ́ẹ̀ ní win game yẹn. Hmm, ẹ ṣeun tí Chelsea ò bá gba red card kò sí tó náà mọ nu méjì wọn ò jẹ ara jẹ méjì sí mẹ́ta. méjì sí mẹ́ta. bẹ́ẹ̀ ẹ ṣọ. bẹ́ẹ̀ Chelsea ọmọ mi Chelsea wọn ọ̀sẹ̀ mọ jẹ́ ọ̀sẹ̀ mọ jẹ́ mo mọ bí ṣe mọ ń nà wọn irú Lukaku dán pariwo pé ẹ Lukaku ti dé Lukaku ti dé ẹ rí bí fọ́ọ̀mà mi Van Dijk bó ṣe pọ́kẹ́tì ẹ̀ kò rí nǹkan kan kò rí nǹkan kan ṣe agbára nìkan ń Lukaku gan wà Matip gan ò gbẹ́yìn. èyí tó fún ọ lọ́rọ̀ sọ ní í ṣe èyí tó fún ọ lọ́rọ̀ fojú rẹ́kàdì lọ. rẹ́kàdì wo tẹ bá sì wo ká máàcì yẹn dáadáa. rẹ́kàdì wo ó yẹ kẹ́ wò pé tí ìbá ṣe pé fi ref adarí ètò tó darí bọ́ọ̀lù yẹn ó ṣe kọ̀ǹdùkọ̀ǹdù vi àwọn gan kó kàn kó pẹ́ kó fi decide pé penalty ń bọ̀ yẹn ah, ah, bọ́ọ̀ yẹn wọ́ọ̀tì penalty. gbogbo wa la rí i bọ́ọ̀tì ti ń lọ́nú àwọn ń ti ń lọ́nú àwọn etí láì bí ojú pó báyìí ló wà ó ti ń lọ́nú àwọn. Eh, ọ̀gbẹ́ni Gavari nígbà tó sọ pé tẹnu pé kò wọ́ọ̀tì penalty ṣé kò fọwọ́ kó bọ̀ ní tòótọ́ ní tilẹ̀ ń tọ́lọ̀. Um, bọ́ọ̀tù and ní bọ́ọ̀ yẹn ìṣe pọ́ mọ̀mọ́ fọwọ́ kù bọ́ọ̀tù àǹdí ní kíni bọ́ọ̀tù tí kípà dìfẹ́ndà tó bá wà lójú pò á káwọ́ sẹ́yìn bọ́ ilé gbígbà tí kí mẹ́ndì gangan bá fẹ́ mú pẹ́nátì ló ṣe yàwó kálẹ́lúyà ó sọra rẹ̀ di goli ó kálẹ́lúyà gbà tí ò mọ nǹkan tó fẹ́ ṣe mọ́ ó ti dà ó ti pònú pọ̀ lórí fọwọ́ kó bọ̀ akọ́nimọ̀ atọ́kùn díje nǹkan tó tọ́ náà ló ṣe pẹnátì tó mú àti rẹkàdì tó fún James nǹkan tó tó tó tọ́ náà ni. ó dà bá a ṣe gba rẹkàdì tó ṣe é padà náà padà náà Ah. ìtẹ́mi kan fẹ́ jẹ́ iye gbogbo ara rẹ ni pé lọ́wọ́lọ́wọ́ báyìí Chelsea ìbẹ̀rù ni o kò sáwìjáre kankan pé bóyá rẹ káàdì kò sáwìjáre kò sáwìjáre kankan ó dà ọ̀gbẹ́ni Gavara àti ọ̀gbẹ́ni Abiola ẹ já wo ká bẹ̀rẹ̀ láti squad láti ẹ̀yìn látọwọ́ ẹ̀yìn yín ẹ mọ̀ pé Chelsea wọ́n láwọn ní sliver wọ́n ní rudiga wọ́n ní rudiga wọ́n máa ń pe rudiga ní ayakila àti ẹ̀yin náà ń sọ pé ẹni Van Dijk ah, àti Matip mi. ẹ dáwọ ah. kí ni ìyàtọ̀ láàrin wọn ah, olóòtú ó jura wọn lọ Van Dijk àti Matip robansi àtànọdọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin lẹ́yìn o Anfield wọ̀ náà máa ń pe àwọn mẹ́rẹ̀ẹ̀rin o ẹ̀rí tí Arnold tó bá gbé bọ̀ sáré báyìí kò sí ó lójú pléyà tó lásìsì àwọn De Bruyne tó ń sàsìsì gan arnold roberts yẹn àsìsì tán múlẹ̀ fáwọn striker mi kì í ṣe kéke o hmm. ọmọ yìí dẹ̀ eléyìí arnold àhóṣẹ̀ mọ chelsea gò dáadáa sábàlágà ní eh. upper last season tá a gba ìdíje ti premier league ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ló jẹ́ set piece lọ́wọ́ rẹ̀ tá ń pè ní free kick sálà náà àtàrin ní tí ó mọ bí wọ́n ṣe máa ń gbà tí máa ń wọnú àwọn wọn so ọmọ mi Chelsea jẹ lọ́jọ́ kọjọ́ kàn máa ṣàgídí ni wọn ìfẹ́ gbà fọ́gà wọn. <laughs> of Chelsea irọ́ ni o èmi tí mo sọ ìrírí làgbà ìrírí àwọn méjèèjì yẹn sótò ìrírí stiva mi kò tó uduga náà bẹ́ẹ̀nbẹ́ asikweta náà bẹ́ẹ̀nbẹ́ ah <laughs> ó jura wọn lọ. ẹ ẹ jábọ́ sọ́wọ́ àárín ní mífìdí Chelsea àti ti Liverpool kí ni ìyàtọ̀ láàrin méjèèjì ìwọ lẹ rò pé ṣé ẹ wò pa àwọn mífìdí Liverpool yẹn wọ́n strong wọ́n lára okun rárá o àwọn mífìdí yín lọ rárá wọn ò lókun ò sì lágbára tó àwọn mífìdí mi lọ wọn ò lágbára tó wọn pàápàá. lọ́wọ́ àárín yẹn tá a bá ní ṣé ti àsìkò ti ti um, kante ní ká sọ ni àbí ti Jorginho àbí ti um, eh, okòó lè ṣe sàpá ni Kovacic ní a sọ ni ẹjọ́ láàrin. àwọn àwọn kan ti ń sọ pé George Okpon ni ó gba Ballon d'Or ṣé lóòótọ́ ni so hmm. qualify fún lóòótọ́ so lẹ́tọ́ tọ́ sí. Hmm. tá a bá wò ó tòótọ́ pẹ̀lú pẹ̀lú kọ́ọ̀bù tó ń bẹ lọ́wọ́ rẹ̀ bíi mẹ́ta hmm, ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ tá a bá wò ó tòótọ́ ó tó bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹja fi gbogbo ẹ̀ sórí àwọn adarí ó darí ẹ̀. ó dáa náà ẹ ọ̀gbẹ́ni Ògúnṣọlá Wálé ẹja wo ẹja wo ìdíje tó wáyé láàrin Chelsea àti Liverpool kí ni nǹkan tẹ̀yìn rí sọ sí bíi neutral man tó yẹ pé kì í ṣe àwọn lẹ́yìn ẹjọ́ gbá. ẹ ṣe olóòtú ìdíje òun mo fi ara balẹ̀ wò dáadáa hmm. mo wo ọ̀tún mo wò sí mo wo ibi tán ṣe gbá síra wọn ẹ mọ̀ pé n ò ṣe olólùfẹ́ kankan náà àwọn méjèèjì n sì lọ́tàánú wọn náà ìdíje ń tóra wọn hmm. egokegun ni mo ń gbọ́ ngbà tí ọ̀gbẹ́ni Mr Gaval ní rẹ kàdé àti fẹ́láǹtì tán mú un pé kò wọ́ tiẹ̀ ẹ mọ̀ jà sòdòrò òótọ́ rò pé a mọ̀ sóhun hmm. gbogbo wa la mọ̀ pé kò síbi tí wọ́n ti ká dé alẹ́ kò síbi tí wọ́n ti ká. pé ó dọ́gbọ́n sí ni. kò dọ́gbọ́n sí olóòtú ó wọ́ tiẹ̀ ó kọlẹ̀ mọ́mọ́ fọwọ́ pé ó mọ̀ọ́mọ́ fọwọ́ kó ni olóòtú yóò dáa fún yín yóò dáa fún yín tó bá wo ìdíje tó farabalẹ̀ wò gbogbo apáta làwọn ọ̀tọ̀ ní bọ́ọ̀tù wand ẹ ẹ ṣe pé mò ń ṣègbè lẹ́yìn àwọn Liverpool ń sọmọ ẹgbẹ́ ẹgbẹ́ abọ́ Liverpool ń gba tiẹ̀ láti ibi síbi United ní mi tọkàntọkàn ibẹ̀ náà bí mi sí ibẹ̀ mo dàgbà sí inú United yìí náà ni ṣùgbọ́n gbogbo apáta la rí i pé tó bá fẹ́ máàkì lójú ilé tó jẹ́ dìfẹ́ndà tó fẹ́ máàkì lójú ilé o gbọ́dọ̀ káwọ́ gbéra báyìí ní tí ọwọ́ rẹ ó dùn láàárẹ̀ káwọ́ sẹ́yìn tá a bá rí àwé James tó gba ẹ̀ kàdí yẹn níjọ́ náà ta ni ó káwọ́ rẹ̀ sẹ́yìn tó káwọ́ gbéra báyìí bọ́ọ̀ yóò wọlé gbogbo apáta la rí yóò wọlé kò ní ní àǹfààní irun kan kó káwọ́ sẹ́yìn náà kan wá gbá bọ́ọ̀ lọ́wọ́ gbogbo la wọ̀ pé atọ́kùn kò lè ní àǹfààní àti múrú bọ̀ báwọn tó bá mú gan àwa gan láti ọkọ̀ ọmọ fúnlé pèpè àwọn ṣe múrú bọ̀ báwọn èèyàn káwọ́ gbéra sọ́fẹ́ kó gé ọwọ́ rẹ̀ ni kò ní gé ṣùgbọ́n náwó yẹn báyìí tí gbogbo wa fojú rí so ẹgbẹ́ ọ̀hún ẹgbẹ́ Chelsea wọ́n gbìyànjú jọ náà. ó dáná ẹ̀jẹ̀ sáré dókè lọ à ń padà bọ̀. ó yẹ ẹjẹ́ á sọ̀rọ̀ ti ẹsẹ̀ kùkú ti ẹsẹ̀ kùkú wambi ní ìpínlẹ̀ ọ̀ṣun ti àti ambi àwọn ọ̀ṣun babes àwọn ọ̀ṣun babes àti ọ̀ṣun united ṣé ẹ pẹ̀lú bí wọ́n ṣe fẹ́ sọ wípé ọ̀ṣun united wọ́n fẹ́ lọ relegation pé wọ́n fẹ́ kúrò nídìje tí wọ́n ń gbá tẹ́lẹ̀ kí ni nǹkan tẹ́ ẹ rí sọ sí ṣé ìwúrí tí wọ́n ń ṣe fún wọn ni òótọ́ ni àbí àbí àwọn gangan ni ìṣọwọ́ gbábọ́ọ̀lù wọn ò dámú sí ọ̀gbẹ́ni wálé. olóòtú ẹ ṣeun ṣé ẹ rí nǹkan kan bá wa jà ní orílẹ̀-èdè nàìjíríà tí ó sì dáa. kí ni. tí àwọn abẹnugan wa nípa nípasẹ̀ eré bọ́ọ̀lù tí wọ́n bá kíyèsí nǹkan kan wọn ní ànírọ́nà lọ tó bẹ̀ níbi eré pápá lórí aláfẹsẹ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àlérọ́nà lọ́nbẹ̀ àwọn kankan wà tí àwọn ará èbó àwọn ìlú èbó tán máa ń ṣe tí a ṣe ní nàìjíríà èyí sì ń kó bá wa gan-an. kí ni àwọn kan náà. ẹ̀sìn olóòtú tá a bá ní ká fojú wo àwọn ìlú èbó yìí náà kì í ṣe pé ẹyìn kankan wà special lára wọn hmm. ṣebí bọ́ọ̀lù náà ń gbá bọ́ọ̀lù àwọn náà ń gbá lórílẹ̀‐èdè tiwa ṣùgbọ́n àwọn àwọn yẹn ń bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kùkú ni tán ń pè ní grassroots ibẹ̀ làwọn ti ń bẹ̀rẹ̀ tiwọn wọ́n train àwọn ọmọ wọn láti kékeré wọ́n lọ sí ẹsẹ̀ kùkú gbogbo ráǹdì wọ́n lọ kó àwọn ọmọ wọn build àwọn ọmọ yẹn jọ wọ́n tó bá ti build àwọn ọmọ yẹn jọ tán tán ti di pé wọ́n ṣe yémúyémú ẹ̀yin ẹ wo Messi bí àpẹẹrẹ náà àti kékeré ni Messi ti ń gbá bọ́ọ̀lù tẹ́ ẹ bá tó wò ní ìsìn ọmọ rẹ̀ náà ti tẹ́ bá rọ́ àrà tọmọ rẹ̀ ń dá nìsín bẹ́ẹ̀ náà Ronaldo bẹ́ẹ̀ ni olóòtú ẹ ṣeun àwọn ọmọ kéékèèké tó yẹ pé wọ́n ń tréènì wọn láti grassroot ìgbà táwọn ọmọ ìwé ìbá di àwọn ọmọ Ronaldo àti Messi ìgbà wọn bá di twenty years nísìnyí wọn ti kàn káàkiri gbogbo ayé wọn tó mọ dábìrì àjọ àwọn bá wọn gan lọ so tí mo wá fẹ́ fàyọ ń bẹ̀ ni pé kí àwọn abẹnugan wa ní ètò eré ìdárayá ní nàìjíríà káwọn náà sànù wà gbogbo àwọn ọmọ ọ̀ṣun united yìí gbogbo àwọn home base yìí kán lọ sí gbogbo wọn kán travel káàkiri kán wo gbogbo àwọn ọmọ yẹn ṣe ń dábìrà àwọn ọmọ yẹn ń fi bọ́ọ̀lù dára gan kan sa àwọn ọmọ tí wọn bẹ́ẹ̀ ni olóòtú kan ṣèwúrí fún wọn irú àwọn ọmọ èèyàn irú àwọn èèyàn gan ni wọ́n ni wọ́n di kíní lọ́la ṣùgbọ́n gbogbo ìtẹ́ǹsẹ̀ yìí kì í sara rẹ̀ tó fẹ́ káwa náà rí mú kárọ́wọ́ mú nínú eré bọ́ọ̀lù ó yẹ kán lọ sí àwọn ọ̀ndà ọ̀ndà yẹn kán sa gbogbo àwọn ọmọ yẹn wọ́n ṣe dáadáa fún wa. ó dàá ẹ ṣe. ọ̀gbẹ́ni a gbọ́ pé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti ń bì wọ́n ń ṣe sports festival tó yẹ pé wọ́n ń gbá wọ́n ń ṣe àwárí àwọn ògo ní local government sí local government kí ni nǹkan ṣe rí sọ sí nǹkan tán dálẹ̀ yìí. ẹ ṣe olóòtú inú mi dùn gbà tí mo gbọ́ ń pa ètò tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun gbé kalẹ̀ pẹ̀lú Ọ̀ṣun Sport Festival tó ń wáyé láàrin gbogbo local government tó wà ní Ọ̀ṣun state pátápátá wọ́n fẹ́ ṣe àwárí ẹ̀bùn tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti jẹ́ káwọn náà gòkè àgbà kán lè di àpèwáwò fún gbogbo àwọn ará ayé so ìdíje náà ó ti gbéra sọ ní. So, ọjọ́ ajé ọ̀sẹ̀ tá a wà yìí ọjọ́ monday ó ti gbéra aṣọ oríṣiríṣi àbájáde kan ti gbá máàcì lóríṣiríṣi máàcì míì yóò tún gbé gbéra aṣọ ní ọjọ́ monday tí a fẹ́ bọ́ sí i so àǹfààní ńláńlá gidigidi ló jẹ́ fún gbogbo àwọn ọ̀dọ́ tó wà káàkiri ìpínlẹ̀ ọ̀ṣun oríṣiríṣi eré ìdárayá náà ló wà níbi sports festival náà bọ́ọ̀lù wà ń bẹ̀ ìfò eh, ìwẹ̀ wíwẹ̀ wà ń bẹ ìfò fífò wà ń bẹ ọpọ́n ayò jókà draft gbogbo ẹ̀ ìjà jíjà ẹ̀ so oríṣiríṣi eré ìdárayá òun ni ètò náà ló ló ló kó sínú. ó dà ẹ ṣe àdúpẹ́. ọ̀gbẹ́ni wálé ní transfer market tó ṣẹ̀ṣẹ̀ close ní ẹnujọ́ mẹ́ta yìí arsenal ni ó náwó jù ní premiership ṣé èsè pé àwọn náà fẹ́ gba ìdíje premiership gba àbí kí ni nǹkan tẹ̀ rò. ẹsẹ̀ olóòtú kò ní bàjẹ́ transfer window tí ó lọ lọ́wọ́lọ́wọ́ yìí a gbọ́ pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ló náwó jù ní ní Premier League lóòótọ́ ṣùgbọ́n níwòye tèmi olóòtú sẹ́fẹ́ gbọ́ sẹ́rí hmm. gbogbo ohun tí wọ́n láwọn ná tán rà àti gbogbo àwọn ọmọ tán láwọn rà wọn pẹ̀lú owó tán náà kọ́lọ́ má jẹ́ kówó òun ó bọ́ kówó òun kàn ṣòfò lásán kó má jẹ́ pé Arsenal kàn nánà ànádànù lásán ni. kí ló dé sáwọn ọmọ òun ò ní wúlò fún ọ. ẹ̀sìn olóòtú ìrakúra ló rà níwòye tèmi o ìrakúra ní gbogbo ohun tí ń rà tí èèyàn bá fẹ́ ra nǹkan tó jẹ́ sanko kódà kó mọ̀ ju ẹyọ̀ka méjì lọ hmm. ìwọ sáwo ẹyọ̀kan tó rí pé eléwọ́ àtàǹjìbù ẹ̀yẹ jẹ́ fi ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ṣe àpẹẹrẹ fún yín hmm. tá a bá wo season yìí pé Chelsea sáà mọ wọn sáà mọ ò Chelsea ò sáà ju ọmọ kan lọ Lukaku gbogbo wa láti mọ àrà tí Lukaku ń dá ní ìta tó wá. wọ́n mọ̀ ti gbé Saul náà. wọ́n ti gbé Saul náà ti pé ah, méjì tábà tó wá ní ká pa owó méjèèjì papọ̀ á rí i pé kò tó owó tí Arsenal ná. Arsenal sì rọmọ wọn rọmọ náà sì wọn rọmọ bí márùn wọn rọmọ bí mẹ́fà gbogbo àwọn ọmọ márùn mẹ́fà tán náà kò sí ètò tó kan nù wọn. ǹjẹ́ ń sọ pé ìsìnwẹ̀rẹ̀ náírà. ìsìnwẹ̀rẹ̀ náírà olóòtú gbogbo wọn ìyẹn sọmọ Chelsea òótọ́ eh. rò pé a mọ́ sóhun Arsenal kàn nánà dànù ni olóòtú. ẹ eh, ọ̀gbẹ́ni Gavar kí ni ẹ sọ sí eh, ọ̀rọ̀ tí Mr Wale sọ tán sí tọ́gbẹ́ni Wale sọ hmm. nípa àwọn ọmọ ẹgbẹ́ àwọn ọmọ tí Arsenal gbé. ẹ ṣeun olóòtú mo sì kí ẹnìkejì mi Mr Wale ẹ kú àtàárọ̀ lórí ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ bẹ́ńbẹ́ gbogbo ọmọ tán rà nítorí wọ́n sọ ni pé wọ́n ti wọ́n ti kọ́ lé yín bó ṣe méjì ó sá ti lè kó ti di ẹran mú o, ti lè gé ẹran hmm. ẹwọ ẹyọkan tèmi rà lásán hmm. ó fẹ́ ju márùn tán rà lọ bẹ́ẹ̀ ni so gbogbo ọmọ tán rà yẹn àwọn ọmọ wọn ò dámúṣe tó hmm. wọn ò dámúṣe tó so ló fà ó wà láwọn tí ń kó bá wọn lọ́lọ́ báyìí. Eh, àwọn kan sì ń sọ pé kóòtù wọn náà pé ó ló ń kó bá wọn pé kò mọṣẹ́ tó. kóòtù yẹn náà ó kù díẹ̀ kó tá ètò fún torí tá a bá wò dáadáa tá a bá wò dáadáa jẹ́mi ní ìròyìn tèmi kóòtù wọn kò tí ìjọ ti ń gbá bọ́ọ̀lù lọ. <laughs> pé kò tí ì darúgbó lẹ́sìn. kò tí ì kò tí ì nẹ́sì rẹ kò tí ì lọ́pọlọ láti máa darí àwọn tí ń gbá bọ̀ torí wọ́n nídìí láti chekin láti gba adarí akọ́gunimọ̀gbá mi. tó gbámúṣe tó gbámúṣémúṣé aṣègbè Arsenal wọ́n nídìí gidi gan bẹ́ẹ̀ ni olóòótọ́. ọ̀gbẹ́ni Abíọ́lá ní transfer market tó kọjá a rí i pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀jà púpọ̀ nìyẹn ọdún yìí bí ẹ̀ ṣe máa ń ṣe ṣé ẹ rò pé àwọn instrument àwọn àwọn material tẹ ní àwọn èròjà tẹ ní pé wọ́n gba premiership fún yín. olóòtú òótọ́ lẹ sọ èèyàn kan péré náà lára ní ojú ọjà tó kọjá Ibrahim eh, Konate tá a bá sì rọmọ náà nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù RB Leipzig tá a ti gbé ẹ̀ǹtó ẹ̀ǹtó mùsèmùsè rẹ dá músèmùsè òun náà ó mọ̀ gba ara rẹ balẹ̀ àwọn tá a nílẹ̀ ẹni tẹ̀tẹ̀ pópó wa ti lómi ńlẹ̀ tẹ́lẹ̀ kí òjò tó dé so àwọn náà wọ́n wọ́n lè ṣe wọ́n tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ wọ́n lè ṣe gẹ́gẹ́ bí àwọn akadẹ́mì wa ta tún promote wa ara wọn la ti rí àfi Elliot tẹ bá rí nǹkan tó gbá against Chelsea á rí i pé ọmọ ṣe takuntakun àwọn bíi Curtis Jones àwọn Origi gbogbo wọn Salah Mane gbogbo wọn wọ́n wà àwọn ọmọ mi wà standby wọ́n wà kakaraka. so nǹkan tẹ́ ń sọ ni pé gbogbo àwọn èròjà tẹ́ ni wọ́n ah, gbà fífún. lágbára Ọlọ́run àwọn náà ni wọ́n ṣe èso wọn ní jẹ́ kó rí àwọn ohun tó ń ṣe jù bẹ́ẹ̀ lọ. ẹ ọ̀gbẹ́ni Wálé a ní ojú ọjà tó kọjá ẹ̀yin náà ra àwọn ọmọ kan òróró òun náà dé inú àwọn ọmọ máa yùn dùn ṣé ẹ wò ó pé ẹ ti qualify láti lè gba ife ẹ̀yẹ Premier League. ẹ ṣe olóòtú ṣe rí inú kóòtù wa sójà olégona sójà ó ti ń ṣe gbogbo ẹ̀ látijọ́ ìkòdùn mọ́ mi nú hmm. ṣùgbọ́n ti season yìí ó really impress mi. ní ti òróró tó rà àbí ti ta kì í ṣe òróró nìkan olóòtú tá bá ní ká wo transfer window tó close yìí ara náwó mọ̀ bá hmm. ṣùgbọ́n owó tá a ná yọ àwọn èèyàn ní Sancho tẹ ẹ rà pé òmò nǹkan kan gbá. olóòtú ẹ ẹ eh, tó dé kán máa sọ bẹ́ẹ̀ ni pé eh, kò easy ẹ ti ń gbá bọ̀ ní orílẹ̀-èdè Germany táwa gbé wá sí orílẹ̀-èdè England ó fi àwọn títí ń bá gbá bọ́ọ̀lù bẹ́ẹ̀ ó fi wọ́n sílẹ̀ ó wá darapọ̀ máwọn tuntun kò tí ì kọrẹ́lẹ́tì pẹ̀ máwọn tó tó ẹsẹ̀ máa gba ìwọ̀n tí ì jọwọ́wọ́ ọwọ́ wọn ò tí ì jọwọ́wọ́ dáadáa ó ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ̀ka ẹ̀tẹ̀ olóòtú mo ń báwọn ará àwọn fáàsì mi kan sọ pé santo yẹn àwọn ọmọ tí kò ti wárí lára rẹ̀ tó fi lọ gbé mo ní ẹ farabalẹ̀ tabaníkà owó tán ti gbà ní sọ wọ́n ẹsẹ̀ gbà mẹ́ẹ̀tì mẹ́ta inú máàtì méjì wọ́n gbé jókòó ni ó ń wọlé ni ó ń wọlé ní bíi sixty seventy nígbà tí ẹ ṣe tí ṣe machine òun náà farabalẹ̀ kó tó mingú pẹ̀lú àwọn tó bá ń lẹ̀ yóò sì ṣẹ́ débẹ̀ ni mo ní kàn jọ̀kan bá mi fún ní playtime dáadáa santo náà sì deliver fún wa tábà tó ní ká fojú wò kúrò lẹ́gbẹ̀ẹ́ santo ta tó bọ́ sẹ́gbẹ̀ẹ́ fàárín Ah, ah, ah, olóòtú ọmọkùnrin gbìyànjú. ni pé ẹ ti ra ẹ ti ra. defender ni ó strong gan ó wà solid gan olóòtú ní Madrid ta ti lọ gbé wa gbogbo apáta la mọ idán tí ń dá ń bẹ gbogbo apáta la mọ iye efe tó gbà fún ikọ̀ Madrid alákọ̀ọ́kọ́ ẹ̀ẹ̀kan tá tí ló ń sísí yìí ní gbogbo ala tó rí takuntakun tó dá. àwọn ọmọ Chelsea wọ́n sọ pé Lukaku pé òun àti Maguire pé yóò pa orí wọn pọ̀ ṣé lóòótọ́ ni. olóòtú nítorí Lukaku mọ gangan gangan ah. lèmi gan fi lọ gbòòrò Lukaku ń bo Maguire mi ó mú un Maguire nìkan ti tó fún un yóò mú Lukaku èèyàn bá lóun ṣe fìdígbọn fìdígbọn sílẹ̀kùn ọ̀gbẹ́ni bàbá àfẹ tó bá mú kọ́kọ́rọ́ lọ́wọ́. ọmọ Chelsea ni ẹ gbọ́ wọ́n ní Lukaku lè rárá kankan dá lójú Varane àti Maguire. ẹ ṣeun olóòtú ẹ kó àtàárọ̀ irọ́ ni o <laughs> ẹ jójú jẹjẹ àfipá ìsọjọ náà náà Lukaku èmi sọ fún iṣẹ́ pé ní England o wọ́n kó àlejò. olóòtú olóòtú wọ́n kó àlejò gbogbo especially man u man u Arsenal ló lè ròyìn fún wọn tí <laughs> tí mo ní fókọ̀sì lórí jù nísinsìnyí olóòtú ẹ fẹ́ gbọ́ mo fẹ́ gbọ́ ó ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan Chelsea hùn kò sí nǹkan míì tó fà á ju pé wàhálà wọn ti pọ̀ jù. àwọn nǹkan tiẹ̀ láwọn kà pa. bá ṣe máa ń sọnù olóòtú tá a bá wà nílé bọ́ọ̀ wọn ò ní já gbádùn nígbà tán ti gba champagne last season ẹ ọ̀pọ̀ àwọn nìkan ní wọn gba champagne pẹ́ lómi ò gbàrí ni mo ti wáá jó yan pé season yìí ti yàtọ̀ sí last season o ẹgbẹ́ agbábọ́ọ̀lù máa yùgán ti dé takuntakun ìgbà tí mo wo tí mo lè fi káńtà wọn nígbà tán gbé Lukaku ah! mo wá rò pé ah, Lukaku Lukaku ẹ rò pé mo kàn ó lè gan sọ jẹ ni mo ẹ rò pé mo kàn rẹ ni ó kàn lọ gbé ẹ rò pé mo pè tààrà ni ó gbòòrò ló dàrẹ́tì ni ee pa Chelsea lọ́wọ́ ẹ̀ gọbọ ní olóòtú èmi wọn pa pa Chelsea lọ́wọ́ ẹ̀. wọ́n ní òróró ti dé páwọn defender yín dáràn ní England. òróró dé Lukaku tèmi náà dé. olóòtú ó dúra wọn lọ òróró àfẹ Lukaku tèmi náà dé. olóòtú gbogbo pátálà mọ̀ kó dúra wọn lọ ká máa fi Lukaku compare òróró ó yàtọ̀ dífẹ́ǹsì ah. yẹn yàtọ̀ olóòtú <laughs> ìkàndùn kan lọ. ẹyọ mayu ẹkú àfaradà ah. ṣe gbọ́ èmi ò ní sọ̀rọ̀ jù ìrìnlọ tí mo sọ ni pé ẹja fi ìpàdé sí ọjọ́ náà. olóòtú tí n bá gbá Chelsea mú lọ́wọ́ yìí rẹ̀ àti Chelsea ni o àti Liverpool ni o wọ́n dàrí ìjà wo bá mú aṣọwọ́ tutù lọ́lé. mélòó lára máa ń yù. ẹ tún na Liverpool. ẹ̀rọ ìyẹn na Liverpool. àlísì mi mọ bí ṣe máa ń ṣàṣìṣì yóò dá fún rin yóò gbé gbogbo wọn rìn sálà sólógò nógò lábẹ́ kípa wọn yóò sologo. sologo ni. irun kí ni ó mọ̀ go. kí kí kí go kípa tó máa ṣàṣìṣì fún striker ẹ rí i pé ìyún tó ń le jù gbogbo àwọn ọmọ dìkẹ́ ò sì rán kan venda máa yun ṣé Fares máa mú gbẹ́lẹ̀ tí Salah bá gé sómi yọ̀nà bàgé dojúbolẹ̀ àbí Mane jota náà tó wá wà bẹ ọmọ tí rí pòsò yìí. èyí tí ń sọ ohun pé àwọn ìdarin wọn mọ darin sísìn yìí gan mọ ni olóòtú ẹ wá mọ tó tiẹ̀ tó wáyà mí lẹ́nu jù ní tí wọ́n gbá against Chelsea yẹn mo fi rí i pé sẹ́yìn àwọn tíìmù Liverpool ẹ̀ ṣe pé báyà mo rójú wọn bí o nísinsìnyí wọ́n jẹ ìyá láyàyà ìmù kan lóòtú sẹ́fẹ́ gbọ́. mo ń gbọ́. ẹnì kejì mí gan tó jẹ́ Chelsea gan òun gan mọ̀ pé tí àwọn gan wá gba Liverpool mú ní second leg wọ́n pa Liverpool. dandan lè léwu dandan lè léwu. wọ́n bá kankan tó special lè lé èmi ah, ah. káwọn àti sọ èmi máa yù yìí wà ní pa Liverpool. ẹ pa Liverpool ẹ tó tún dá ọ̀gá ẹ̀ ti sọ̀rọ̀ lẹ́gbẹ̀rẹ̀ Chelsea. wọ́n tó pa Chelsea náà. mo ti gba Chelsea okùn máa ń yù mo ti gbá wọn ó dìgbà náà nà èyí tó ń pa gbogbo wọn olóòtú ẹ olóòtú ẹ tí ó bá di ìjọ tí èmi àti Chelsea bá pàdé bí wọ́n ṣe láwọn ní Lukaku tínú wọn ń dùn torí wọn lèmi náà fi lọ gbé òróró ń kanlẹ̀ fòróró mi ṣíwájú báyìí ni yóò máa dín yan sí ẹnla yóò máa dín sí ẹnla yóò máa dín sí ẹnla yóò máa dín sí ẹnla òróró yóò gò tí bó ṣe dé báyìí ó lòun wá láti mọ gò gò gò gò gò gò gò ni ẹ̀yin aráalé mo rí pé ẹ ti ń gbádùn wọn látàárọ̀ mo ti sọ fún yín pé special ètò tòní ṣùgbọ́n kò yé dùn kó pọ̀ sókè lọ bí oge àsìkò fún wa àsìkò bá wa sọ̀rọ̀ tó bá tún dijọ́ mi á tún gbé àwọn ikọ̀ míì wá tí wọ́n ó tún wá bára wọn fà lórí ètò ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ẹ kú faradà mi ẹ wá máa powó lówó ọjà yín lórí ètò yìí ká lè ní àyè láti ra láti ra àkókò sí dáadáa kẹ́ ẹ lè bá a mọ́ gbádùn wa jù báyìí lọ. ẹ já lọ wo ìdíje àwọn ọmọ wa nàìjíríà àti liberia ní láago méjì lọ́sàn-án òní ká sọpọ́ọ̀tì àwọn náà kó mọ̀ sí pé àwọn ará òkè òkun nìkan làá mọ̀ sọpọ́ọ̀tì ní gbogbo gbà. ó dáa kì í dùn kó pọ̀ sókí náà ní ọbẹ̀ toge ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin aráalé ojú òní tì yín ojú ètí náà alẹ́ ojú òní ti gbogbo wa ká bá a bára wa pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́.